All we continue to get is promises, promises, promises. Our people say they are tired with promises. lórí Yorùbá Broadcasting Network. ẹ kalẹ̀ a kú déédéé àsìkò yìí níkànnì Yorùbá Broadcasting Network YBN la fi kalẹ̀ sí ìkànnì ọmọlúàbí tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa la mú wá fún yín láṣálẹ́ tòní ọjọ́ kẹtàdínní ogún oṣù kẹrin ọdún twenty twenty three ọláyẹmí adéwùmí lórúkọ tèmi síwájú ẹ gbọ́ àwọn kókó abiagba kan rèé ní ìpínlẹ̀ Ògùn tó lu ọmọ ní gbàǹjo nítorí owó kọmúlẹ̀ olùṣọ́ àgùntàn kan ló mà ti fi tìpá ti kúkú gbaṣọ lára àwọn ọmọ ìjọ rẹ̀ méjì o wọ́n sì ti ní kó máa lọ gbafẹ́ ní ọgbà àtúnṣe àwọn èrò wọ́n ti lulẹ̀ ní pápákọ̀ òfurufú bí àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú bí wọ́n ṣe da iṣẹ́ sílẹ̀ ọ̀gbàrá òjò ó gbé ọmọ kan lọ ní ọgbà ní ìpínlẹ̀ èkó ẹgbẹ́ OPC Odua People's Congress wọ́n jáwé gbélé fún olùdarí wọn nípínlẹ̀ ọ̀ṣun ọ̀gbẹ́ni yínká ògúntìmílẹ́yìn wọ́n ní ó gba mílíọ̀nù lọ́nà márùndínlọ́gbọ̀n thirty five million naira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 ẹ káàbọ̀ padà wáyé farabalẹ̀ láti gbọ́rọ̀ yìí tàṣálẹ́ òní lẹ́kùnrẹ́rẹ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ lọ́jọ́ méjì eléyìí tó sì jẹ́ kí gbogbo àwọn tó ń lọ tó ń bọ̀ nínú ọkọ̀ òfurufú kó dúró tìrì o wọ́n ní gbogbo pọn pátá ni wọ́n ti lulẹ̀ lásìkò yìí nítorí pé kò sí ọkọ̀ bàálù kankan tó lọ tàbí tó bọ̀ pàápàá ní ti pápákọ̀ òfurufú muritala mohammed airport nípínlẹ̀ èkó wọ́n ní ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n mà já sí tàn mọ́ lásìkò yìí bí àwọn òṣìṣẹ́ ọ̀hún bí wọ́n ti di ẹnu ọ̀nà pa ìyanṣẹ́lódì yìí ló bẹ̀rẹ̀ lẹ́yìn ìpàdé àjọ eléyìí tó ń mójútó ìlọ àti bíbọ̀ pápákọ̀ òfurufú ìyẹn Nigerian Civil Aviation Authority NCAA bí wọ́n ti ní gbogbo wọn pátá ni wọ́n kọ̀ láti padà sẹ́nu iṣẹ́ àyàfi tí wọ́n bá ṣe ohun tí àwọn béèrè fún ọ̀gá àgbà fún civil aviation ìyẹn captain musa nuhu ó ní èrè bí ìpàdé eléyìí tí àwọn lọ ṣe tẹ́lẹ̀ òun ni kí wọ́n bá lè fi òpin sí ìyanṣẹ́lódì ọ̀hún kó má bàa wáyé rárá ṣùgbọ́n akọ̀wé àgbà fún iléeṣẹ́ ọkọ̀ òfurufú dr emmanuel meribo òun náà ó ní òun wà nínú ìpàdé ọ̀hún o pẹ̀lú gbogbo àwọn aṣojú ẹgbẹ́ tó wà káàkiri tí wọ́n jọ ń jùmọ̀ ṣe iṣẹ́ ní ẹ̀ka ti òfurufú ó tẹ̀síwájú pé lẹ́yìn ìpàdé ọ̀hún pàbó ni ọ̀rọ̀ ọ̀hún já sí nítorí kò sí èso rere kan ó ní àwọn òṣìṣẹ́ yìí ni wọ́n ní àwọn ò ráyè fẹjọ́ wẹ́wẹ́ o nítorí tí wọ́n bá àwọn kú àwọn gan wọn ò ṣetán láti gbà á láàbọ̀ ó wàá ní àwọn ní ìgbàgbọ́ wípé ìyanjúsí yóò wà lórí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí yóò bá fi di àṣálẹ́ òní ilé-ẹjọ́ tó rí sí ìfipábánilò àti àwọn ìwà jàgídíjàgan nínú ètò ìgbéyàwó tó fìdí kalẹ̀ sílùú ìkẹjà ní ìpínlẹ̀ èkó wọ́n ní kí olùṣọ́ àgùntàn daniel olúwàfẹ̀yí rọ́pò kó lọ́ọ́ ṣe ìgbafẹ́ ní ọgbà àtúnṣe eléyìí tó wà ní kirikiri látàrí pé ó fi tìpátìkúùkù gba aṣọ lára àwọn ọmọ ìjọ rẹ̀ méjì olúwàfẹ̀yí rọ́pò ni wọ́n pè ní olùdásílẹ̀ rain christian ministry eléyìí tó wà ní lẹ́kì àfúrásì yìí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni o wọ́n ní ìwà yìí ló sì wù nínú oṣù kẹfà ọdún 2020 ní agbègbè kọta villa estate lẹ́kì lẹ́kọ̀ọ́ láàrin ìgbà tí wọ́n ń gbọ́ ẹjọ́ náà adájọ́ rahman oshodi ó ní kí wọ́n gba ìdúró rẹ̀ pẹ̀lú ogún mílíọ̀nù náírà twenty million àti onídùúró méjì ní iye owó kan náà bákan náà kí wọ́n rí i pé wọ́n gba gbogbo ìwé ìrìnnà ọwọ́ rẹ̀ sílẹ̀ kò sì sí àyè fún un láti lọ tàbí láti bọ̀ wọ́n wá sún ìgbẹ́jọ́ sí oṣù karùn-ún ọjọ́ kẹsàn-án nínú ọdún tá a wà yìí ṣùgbọ́n lẹ́yìn àtótónu olùpẹ̀jọ́ wípé tí wọ́n bá lè gbà á láyè wípé kí wọ́n gba onídùúró rẹ̀ ó lè fọmọnìyàn ṣe o kí ọwọ́ sì kàn wọ́ débi wípé ọ̀rọ̀ ọ̀hún lè má lọ dúró sí ibi tí wọ́n fẹ́ mọ́ nítorí ìdí èyí kí adájọ́ má gbà àti ilé ẹjọ́ wípé kí wọ́n gba onídùúró rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fàákájà yìí ni adájọ́ bá ní pé kí olùṣọ́àgùntàn Daniel Olúwafẹ́yì rọ́pò kó sì máa lọ jẹ̀bá rẹ̀ ná lọ́gbà àtúnṣe tó wà ní Kirikiri bí ó tilẹ̀ jẹ́ pé ó sọ pé òun ò jẹ̀bi pẹ̀lú àlàyé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ondo wọ́n fi ojú àwọn ọmọ mẹ́rin hàn nínú àwọn méje tí wọ́n jẹ́ àfúrásì tó gba ẹ̀mí lẹ́nu tèmítọ́pẹ́ ọlọ́runfẹ́mi ìyẹn nílùú àkúrẹ́ tèmítọ́pẹ́ ń lọ ṣalábàápàdé ikú òjijì ní àárọ̀ ọjọ́ monde ọjọ́ àjíǹde tí àwọn ènìyàn náà fi ẹ̀sùn kàn wípé afurasí oníjìbìtì orí ẹ̀rọ ayélujára ni ìyẹn yahoo alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ ondo fúnmi ọdúnlámì omi sànyà nígbà tí ó ń ṣàlàyé níbi tó ti ń fi ojú àwọn afurasí ọ̀hún hàn ó ní àwọn wọ̀nyí ni wọ́n fi ojú ba ilé-ẹjọ́ ní kété tí iṣẹ́ ìwádìí tó bá ti parí lórí ọ̀rọ̀ wọn ó wáá fi àsìkò ríra àwọn olùgbé ìpínlẹ̀ náà wípé kí wọ́n yóò ṣe ìdájọ́ ọwọ́ jungle justice ní kété tí ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀ wọ́n kàkà bẹ́ẹ̀ kí wọ́n rí i pé wọ́n gbé lọ sí àgọ́ ọlọ́pàá kí wọ́n lè bá wọn fi òfin de òǹtọ̀hún abiagba kan rèé tó péré ẹ̀ lábíàmọ tó lu ọmọ rẹ̀ ní gbàǹjo arábìnrin kan ẹni ọdún mẹ́tàlélọ́gbọ̀n thirty three tí orúkọ rẹ̀ ń jẹ́ ọláìdé adékúnlé ní ọwọ́ ti bà báyìí látọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ògùn ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó ta ọmọ bíbí rẹ̀ ọmọ oṣù méjìdínlógún eighteen months fún ẹnìkan tí wọ́n wá lásìkò yìí alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí ṣe àlàyé wípé ohun tó fà á tí ọwọ́ fi bà á ni pé ọkọ obìnrin náà Nureni Razak ló mú ẹjọ́ rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní Sango wípé aya òun o ó mà jáde ní ilé pẹ̀lú ọmọ tí orúkọ rẹ̀ ń jẹ́ Moridiat Razak ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta fifteenth of march ṣùgbọ́n tó jẹ́ pé òun nìkan ló padà sílé o tóun ò sì mọ bí ọmọ náà ṣe rìn ó ní lẹ́yìn tóun ti béèrè títí tí òun ti gbìyànjú láti mọ ibi tó gbé ọmọ ọ̀hún sí pàbó ló já sí ní kété tí ọ̀gbẹ́ni nureni tó fi ẹjọ́ ọ̀hún tó ọ̀gá àgbà àgọ́ ọlọ́pàá ti sango ìyẹn csp dahiu saleh tó sọ fún un ni òǹtọ̀hún ti pàṣẹ kí wọ́n lọ́ọ́ fi ṣìnkún òfin mú obìnrin náà lẹ́yìn ìfọ̀rọ̀pọ̀ nínú yọ̀yọ̀ ló wáá jẹ́wọ́ pé kí wọ́n ṣe òun jẹ́jẹ́ o wípé gbèsè owó tùlùtùlù tó jẹ́ six hundred thousand naira ó ní ó gbé òun lẹ́mìí sókè o nítorí pé owó náà lòun yá lọ́wọ́ àwọn kọ́múlé tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní máa yẹ̀ yé òun bí ó tilẹ̀ jẹ́ wípé òun ń gbìyànjú láti ta omi inú ọ̀rá ìyẹn sachet water ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀hún kò mà ní ìyanjú sí i ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ń lòun ti rí ẹnìkan tóun fọ̀rọ̀ lọ̀ tí ọkùnrin ọ̀hún wá fi òǹtọ̀hún ọ̀hún tí wọ́n sì gba ọmọ lọ́wọ́ òun tí wọ́n kó owó tí òun fi lọ san gbèsè ọ̀hún ọ̀gá àgbà tuntun fún ìpínlẹ̀ Ògùn DCP Babakure Muhammed ó ti ní kí wọ́n gbé ẹjọ́ rẹ̀ wá sí ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní kété tí wọ́n bá sì ti parí ìwádìí kí wọ́n gbé lọ sí ilé-ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n rán tó àwọn ògbólógbòó ajínigbé àti àwọn afurasí oníṣẹ́ láabi mìíràn eléyìí tí wọ́n tó méjìdínlọ́gbọ̀n twenty eight wọ́n láwọn wọ̀nyí ni wọ́n mú káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn afurasí ajínigbé yìí ni wọ́n ti kọ̀wé ìdúnkokò sí ẹni tí wọ́n jí gbé náà ní tí wọ́n sì béèrè fún mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún owó náírà fifteen million naira owó ìdóòlẹ̀mí ni wọ́n pe owó ọ̀hún alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ adébọ̀wálé ọ̀ṣífẹ̀sọ nígbà tó ń fi ojú àwọn aṣebi náà hàn ní ẹlẹ́yẹlé nílùú ìbàdàn lópin ọ̀sẹ̀ yìí ó ṣe àlàyé fáwọn oníròyìn wípé ó ní àwọn wọ̀nyí ni wọ́n lọ gbé ọ̀gbẹ́ni ọ̀hún tó ń gbé seven up road olúyọ̀lé ni wọ́n ti lọ dúnkookò mọ́ tí wọ́n sì gbé e ó ní ọkùnrin yìí ló ṣàlàyé pé òun ti gba ìpè tẹ́lẹ̀ lórí aago tí wọ́n sọ fún òun pé àwọn ni ajínigbé o bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe àlàyé bí ìrìn òun pẹ̀lú ìdílé òun ṣe rí ó ní wọ́n sọ bí àwọn ti máa rìn lójoojúmọ́ wọn ò wá dúró síbẹ̀ ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fi fọ́nrán yàrá yàrá ìgbafẹ́ àti ọ́fíìsì òun ni wọ́n bá fi ránṣẹ́ ní kété tóun náà gbà á ló bá tẹkọ̀ létí lọ bá àwọn agbófinró wípé ẹni tó tó ní gbàgbá ìlà ń fọ̀rọ̀ lọ o ẹ dákun ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ nítorí ọ̀rọ̀ yìí kò fẹ́ yé mi mọ́ o ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn agbófinró gbogbo wọn pátápátá ni wọ́n ti rọ́wọ́ tó lẹ́yìn tí wọ́n ṣe ìwádìí eléyìí tó múná dóko wọ́n sì ti ń wò pàkòpàkò ní ọgbà àwọn agbófinró ìpínlẹ̀ ọ̀sùn wọ́n bẹ̀rẹ̀ ètò ìrónílágbára ti iṣẹ́ ọwọ́ fáwọn ọ̀dọ́ tó tó ẹgbẹ̀rún márùn-ún five thousand olùdarí ètò náà ọ̀gbẹ́ni kẹ́hìndé ìbítóyè ó ní kìkìdá àwọn ọ̀dọ́ ní ètò yìí wà fún jákèjádò ìpínlẹ̀ ọ̀sùn ètò yìí ló ní àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ ọ̀sùn àti ilé ìfowópamọ́ ti fidelity bank plc ó ní àǹfààní yìí yóò wà fún àwọn ọ̀dọ́ yìí láti ṣe okòwò káàkiri ilẹ̀ adúláwọ̀ fífi orúkọ iléeṣẹ́ wọn sílẹ̀ lábẹ́ òfin ìyẹn registration CAC níní àǹfààní fún ohun tó tí wọ́n fẹ́ àti àwọn àmì ìdánimọ̀ eléyìí tí wọ́n fẹ́ kí iléeṣẹ́ wọn máa lò ó ní àwọn ìṣíkíní yóò jẹ́ ẹgbẹ̀rún márùn-ún five thousand kí àwọn ọ̀dọ́ tí wọ́n bá sì nífẹ̀ẹ́ láti kọ́ iṣẹ́ ọwọ́ yìí kí wọ́n tètè lọ darapọ̀ mọ́ ọ lórí ẹ̀rọ ayélujára nítorí ìdánilẹ́kọ̀ọ́ náà yóò wáyé yóò sì bẹ̀rẹ̀ pẹ̀lú kíkọ́ni ní ọ̀nà tí ó yanrantí nígbà tí ó bá fi di ọjọ́ kìíní oṣù karùn-ún títí di ìparí oṣù náà ìyẹn ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2023 iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ti bẹ̀rẹ̀ sí ní wá tọkọtaya tí wọ́n jí gbé ní ọ̀nà òṣogbo sí ìrágbìjí lópin ọ̀sẹ̀ bíi ọ̀sẹ̀ méjì ní àwọn darandaran kan ni wọ́n máa yálu ọkọ̀ kan tí wọ́n dá dúró ní agbègbè náà tí wọ́n sì kó gbogbo àwọn tó wà nínú ọkọ̀ ọ̀hún nípa àpamọ́ra ṣùgbọ́n tó jẹ́ wípé àṣírí wọn tú nítorí ní kété tí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n kọlu inú igbó ọ̀hún tí wọ́n sì ṣe àwárí àwọn èèyàn ọ̀hún alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun SP Yẹmisí Ọ̀pálọ́lá ó ṣàlàyé wípé àwọn lọ́kọláya tí wọn ò tí ì mórúkọ wọn yìí ni wọ́n jí gbé ní nǹkan bíi aago márùn-ún five a.m tí wọ́n sì gbé wọn lọ ìwádìí fi hàn wípé ńṣe ni wọ́n dínà fún àwọn tọkọtaya náà kí wọ́n lè tẹ ọkọ̀ ní ìwọ̀nba kó tó di pé wọ́n ra wọn mú gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti kóra báyìí tí wọ́n sì ti wọ inú àwọn agbègbè ọ̀hún láti ṣe àwárí àwọn tọkọtaya yìí nítorí pé àwárí báyìí ni obìnrin ló ń wá nǹkan ọbẹ̀. ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ fún àṣálẹ́ tòní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá rẹ̀ tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yín ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa wípé ó máa wò ní whatsapp àti telegram bákan náà ètò subscription button yín eléyìí tó fi máa rí wa wò kétékété kẹ̀sì tí aago dúdú tó wà lókè a mọ rírì gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ̀ ń bá wa pín kó lè délé kó lè dóko gbóyìn pátá là ń gbóṣùbà òkàrè fún ṣéun o àjọṣe wa kò ní í bàjẹ́ títí dìgbà míì táwọn máa wá pàdé níkànnì yorùbá broadcasting network YBN ọláyẹmí adéwùnmí ńlórúkọ tèmi o oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀